gbogbo àwa tí a wà níbí. gbogbo àwa tá a wà níbí lénìí. àwa náà ni àwọn ọmọ bàbá lágége. àwa ni ọmọ ọmọ bàbá wa àgbà lágége. tí tí a kalẹ̀ sórílẹ̀. tí a kalẹ̀ sílùú orílẹ̀. ẹẹ látọ̀dọ̀ àwọn bàbá wa. láti ọ̀dọ̀ àwọn bàbá wa. tí wọ́n jẹ́ rọ̀ jane olórí gbogbo àwọn tán kẹ́kọ̀ọ́ jáde nínú ọgbà náà. ní gbogbo àyè tán bá wà. ní gbogbo àyè tán bá wà pátá. fọdílà tó Sheikh Abdulgani Sulaiman Tanimola. bàbá wa àgbà Tanimola. ẹ tí wọ́n jẹ́ olùdásílẹ̀ àti olùdarí ilé ẹ̀kọ́ madrasato Roshad al-Ilahiyya. tí wọ́n jẹ́ olùdásílẹ̀ àti olùdarí ilé ẹ̀kọ́ wa madrasato Roshad al-Ilahiyya. Musafejo Amukoko. ní Musafejo Amukoko lọ́hùn. àwọn náà tún ni bàbá lómùpó. àwọn náà sì tún ni bàbá báyìí. Ọlọ́run já rí wọn pẹ́. Ọlọ́run já rí wọn pẹ́. <laughs> Bàbá wa kejì. Bàbá wa kejì wọn. Nǹkan tún ya lára Itihad. Nǹkan kan ya lára Itihad. Òun náà ni Mọ́jílísù Itihad Kìrìjì Dáre lè Rishadu Ali Sa'ad. Ó ní bí. Mọ́jílísù Su'ul. Àwọn ẹni tí wọ́n máa ń wá àtúnṣe sí àwọn akẹ́kọ̀ọ́ tó ti jáde lọ bàbá tí wọ́n jẹ́ chairman. bàbá tí wọ́n jẹ́ chairman wọ́n bẹ̀. asheik abdulrahman abdulrahim al-onyawi. bàbá wa tó yanjú al-onyawi. wọ́n ní ọjọ́ kó sá. àwọn àlùfáà wa àwọn àlùfáà wa. àwọn ni sẹkẹtìrì itihad. àwọn ni sẹkẹtìrì itihad. àwọn náà ni ìmọ̀mú àgbà gbogbo èbúté mẹ́ta west. àwọn náà ni ìmọ̀mú àgbà fún gbogbo èbúté mẹ́ta west. àṣeyík abdulrasaq shuaib. ọlọ́run járe ń gbẹ́sà. kárí ká mọ́. kárí gbogbo alápapọ̀ tá à ń jẹ́ ọmọ dárù àfàwà ibnu ridọ ni. àfàwà ibnu ridọ. mo rántí pé ńgbà tá a sọgbọ ọdún. ńgbà tá a sọgbọ ọdún. bàbá bàbá wa alágége ń ṣe wáàsí. bàbá wa alágége ń ṣe wáàsí. àwọn ní ìtì rẹ nìkan. àwọn ìtì rẹ nìkan bàbá ń sọ bẹ́ẹ̀. ẹ àwọn yẹn wá ń darúkọ ẹlòmíì. wọ́n ń darúkọ ẹlòmíì wọ́n ń darúkọ ńkàlùkù. àwọn àfáà tí wọ́n béèrè ńjọ́ náà ni. àwọn àfáà tí wọ́n béèrè ńjọ́ náà ni. ibnu ridọ. ibnu ridọ. bàbá alálápẹ̀rẹ̀ náà bàbá tí ó jòkó tó gẹ gọbí. bàbá tí wọ́n gẹ gọbí. àwọn ìṣàkọmọ ń kéwú. àwọn ìṣàkọmọ ń kéwú. olówó ni wọ́n. olówó ni wọ́n. àmọ́ wọ́n fẹ́ràn bàbá lágége. àmọ́ wọ́n fẹ́ràn bàbá lágége. bí wọ́n ti gbọ́ pa ń bọ̀. bọ́n ṣe gbọ́ pa ń bọ̀. a ah, wọ́n ní àbíká mọ́ àwọn náà dání. àbíká mọ́ àwọn náà dání wá. alhaji wa yunus. àbá alhaji wa yunus. kani sùúrù. kani sùúrù. ẹ mọ́sámọ́sá plank market number one ni wọ́n. ní mọ́sámọ́sá lọ́hùn number one ni wọ́n. ẹ eh, ẹ eh bàbá nígbà ńlá ni. bàbá nígbà ńlá. bàbá nípọn rí ni. bàbá nípọn rí. ṣá irú dáàr. ṣá irú dáàr. alukura mọ. alukura mọ. kókò sọ àìb kárí gbogbo wa kárí gbogbo wa kò sí ní ta wa ṣe kò sí ní ta wa ṣe ń bí lẹ́ni. tó kọjá ọpẹ́ tá à ń dánú lé. ọpẹ́ tá à ń dánú lé. òun náà látún ní àwa dá bí. náà látún ní ká wa dá níbí. ìjọ tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀. ìjọ tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀. inú ìbànújẹ́ la wà. inú ìbànújẹ́ la wà. àsun ẹkún. àsun ẹkún ẹ. ojúlówó rán wa ń ṣẹ́. ojúlówó rán wa ń ṣẹ́. nítorí pé bàbá wa pàtírà. a tún pé bàbá wa pàtírà. pé bó ni. bó wa ni. wọ́n ní àfọkànbalẹ̀. àfọkànbalẹ̀. kódà mo tún rò Ah, wọn fẹ́ kí nǹkan míì ṣe wá ni. àbí wọn fẹ́ kí nǹkan míì ò ṣe wá ni. nígbà tí ọlọ́run ti wá fàyè ọpẹ́lẹ̀. ìgbà tí ọlọ́run wá fàyè ọpẹ́lẹ̀ kí gbogbo kálukú náà tún wá fojú gan ni bàbá. kí gbogbo kálukú wá fojú gan ni bàbá. a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ẹnìkan níjó ní. ẹnìkan níjó ní. yóò sì banújẹ́ dálìkì àmọ́ ni. yóò banújẹ́ fá dálìkì àmọ́ lórí fi dé ni. ọ̀rọ̀ yẹn la sọ bá a ti wọ bí. ọ̀rọ̀ yẹn la sọ ni bàbá sọ bá a ṣe débí. onímọ̀ríkàsì dá lówí. onímọ̀ríkàsì dá lẹ́nu ẹ̀. bá a ti ń wọlé làwọn sójà ń dé. bá a ti ń wọlé làwọn sójà ń dé. làwọn míì náà tún dé. àwọn ẹlòmíì náà tún dé. àwọn míì náà tún dé. àwọn ẹlòmíì náà tún dé. àtúwárà ọmọ kí ó bíbà. àtúwárà ọmọ kí ó wàyákà wá. ẹ ọ̀rọ̀ ọlọ́run tí ò pe tiwa ní bànújẹ́. ọba tí ò pe tiwa ń bànújẹ́. ọpẹ́ ni náà la torí ẹ̀ wá. ọpẹ́ yẹn náà la torí ẹ̀ wá. ibi ó dára dé là ń sọpẹ́. láwọn ń sọpẹ́. ibi ọ̀rọ̀ kù sí làwọn bẹ̀bẹ̀. làwọn bẹ̀bẹ̀. sátìyà tún bẹ̀ ṣe kó màmá jẹ́ ó pẹ́. ibi ó dára dé láwọn ń sọpẹ́. níbi ọ̀rọ̀ kù sí làwọn bẹ̀bẹ̀ sàtìyà tó bẹ̀ ṣe kò má máa jẹ́ ó pẹ́. níjọ́ ní la gbúrò pé vice president níjọ́ orí la eh, gbọ́ vice governor deputy governor eh, deputy governor deputy governor wọ́n wá bí wọ́n wá bí ẹ eh, níjẹ̀jọ́ níjẹ̀jọ́ báyìí náà ni ntẹ́lómi iṣẹ́ ń wá kiri nù. ní ntẹ́lómi iṣẹ́ ń towí ẹ̀. ẹ dákun níbi tó ní ò dá. ibi tó ní ó dá yìí. ibi tó ní ò dá. ibi tó ní kò dá. tiẹ̀ tí ò dá. tiẹ̀ tí ò dá. ṣé kánsẹ́lọ̀ ń débẹ̀. ṣé kánsẹ́lọ̀ local government wọ́n débẹ̀. bá a ti dé bá a ti dé. odidi sójà àwọn sójà àwọn sójà. wọ́n lé lọ́gbọ̀n. wọ́n lé lọ́gbọ̀n. ńlá bambi. lalu bambi. wọ́n sì níbi dá. wọ́n sì níbi dá. ọlọ́run kó dákun. ọlọ́run dákun. èròǹgbà wọn sí mẹ́ríkàsì. èròǹgbà wọn sí mẹ́ríkàsì. òní kò fi dá wọn lẹ́jọ́. òní kò fi dá wọn lẹ́jọ́. èròǹgbà tàwa náà sí mẹ́ríkàsì. èròǹgbà tàwa náà sí mẹ́ríkàsì. kò fi dá wọn lẹ́jọ́. kò fi dá wọn náà lẹ́jọ́. tí n bá dé àyè yìí. tí bàbá bá dé àyè yìí. n bá tún wò pé njó ní tí mo wá. níjó ní tí mo wá. ní ìbá eléyìí. ní ìbá eléyìí. ní wàá tọrọ. ní wàá bàbá ọlọ́run ọmọ tọrọ. ọlọ́mọdé ó bàjẹ́ o. ọlọ́mọdé ó bàjẹ́. wọlá apá fẹ́ràn mẹ́ríkàsì. ọlọ́run wọlá pa fẹ́ràn mẹ́ríkàsì tẹ̀mítẹ̀mí. jẹ́ káyé tiwa náà dáa. jẹ́ káyé tiwa náà dáa. ọlọ́run wa ń ṣe bẹ́ẹ̀. ọlọ́run dẹ̀ ń ṣe bẹ́ẹ̀. àkìrámọ̀kúmọ̀lá. lọ́la yín sá. ẹni yín ẹni yín. bàbá wọn láwùmí. bàbá wọn láwùmí. ẹnu ọ̀há ilé kí ó kan ni wọ́n fi lẹ̀. ẹnu ọ̀há kí ó kan náà fi lẹ̀. lógo bá ń jẹ́ tọ́lọ́hún bàbá. lógo bá ń jẹ́ tọ́lọ́hún. mọ́tò tí ń wọlé wọlé bẹ́ẹ̀ tẹ́lẹ̀. etí ń wọlé etí ń jáde. etí wọlé etí ń jáde títì ni wọ́n ń pàṣẹ sí tẹ́lẹ̀. ẹ eh, ẹ close ni wá tẹ́lẹ̀. close ni wá tẹ́lẹ̀. a ti wà nù street báyìí. ọlọ́run wa ni ká jáde sí títì báyìí. ọlọ́run ń gba àníyàn wa. ọlọ́run gba àníyàn wa. òun náà ni ogun bàbá wa dúpẹ́ fún. òun náà ni ogun bàbá wa dúpẹ́. bàbá wa tamọ̀la. bàbá wa tanimọ̀la. wọ́n ní tí wọ́n wí. wọ́n ní tí wọ́n wí. bàbá wọn yẹn. bàbá wọn gbogbo dárù. nínú ta tún rí mọ́ríkàzì. nínú ta rí ní mọ́ríkàzì. ta tún fi ju ẹgbẹ́ lọ́nbò mi. ta fi ju ẹgbẹ́ lọ́nbò mi. amúrin kan tó dá wa lójú. amúrin kan tó kọjá àdájì. ó rà bá tiẹ̀ lè rírú ẹ bí. bàbá ní bá ti mú orí lárúbáwá kan tó yé wa yìí tí Yorùbá náà bọ́lẹ̀ lọ́wọ́ wa. Hmm, ká kọrin lárúbáwá. ká kọrin lárúbáwá. Ọlọ́run ni rọ̀ wá lọ́rùn. Ọlọ́run ni rọ̀ wá lọ́rùn. ó ti wá rọ̀ wá lọ́rùn tó yìí. ó ti rọ̀ wá lọ́rùn tó yìí. ọ̀gá wa lójókòó yìí. ọ̀gá wa lójókòó lẹ́yìn. Sheikh Mustapha Yakub. Sheikh Mustapha Yakub. Allahumma. Allahumma. akẹ́rẹ́ àwọn kùnmọ̀ láti.